ọkọ mi nífẹ̀ẹ́ mi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ so mi ò rí any big deal ńbẹ̀. ṣòro bàbá ń bára wa rìn tí a bá lè sọ tọrọ fúnra wa we do not have any reason to be friends. báyìí ni mo ṣe máa ṣe kọ́ mi kò yí padà o. gbogbo ọ̀rọ̀ ká máa tébù ọ̀rọ̀ lọ́rọ̀ nígbà tó lọ́rọ̀ òsì kò bá mi lára mọ́ àtọ̀. kí ni mo ṣe fẹ́ tó kàn yín sí mi. ìwọ ni lover girl èmi dẹ̀ rèé mi ò ṣe lover girl. ṣé ọ̀rọ̀ kan lè ní í gbé ìwà kan lè ṣé gbogbo àlọ́ àlá olóńgbò ọgbọ́n àti kẹrin jẹ ni. yéèfín class mo bá wọn lọ ṣùgbọ́n tá a bá ti ń bá ru yín ṣiṣẹ́ a gbọ́dọ̀ máa fi ìbò kún yorùbá wa. nínú ilé ta wà màdámù ló ní. ẹ gbà mí. ìyá rẹ̀ lè fẹ́ fi rọ́pà. tó bá ti dọ̀la wàá pe lọ́ọ̀yà kọ́kọ́ wo dọ́kúmẹ́ǹtì wa. dọ́kúmẹ́ǹtì bàbá ẹ̀ padà lọ́wọ́ ẹ̀ náà. kí ló fẹ́ fi ṣe sórí ilé ìwé